الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ به من شرور أنفسنا ومن سيئات أعمالنا له من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي الله وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلوات الله وسلامه عليه وعلى آله وأصحابه ومن سلك نهجه إلى يوم الدين ما بعد إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته lẹ́yìn ìgbà tí a sọ pé fún ọlọ́run ọba wa ọba àlá ọba aláàánú ọba ọlọ́pẹ́ ọba olóorí ọba alámọ̀tẹ́ kí a ti gẹ̀ kọ́lọ́ba níbi wa Muhammad sallallahu alayhi wa sallam kí a ti gẹ̀ kọ́lọ́ba ara lé àwọn sàábẹ̀ rẹ̀ àti gbogbo àwọn sábàbí rẹ̀ kọ́sì tí ó fi di ọjọ́ ẹ̀san ní orin pàtíra tí a bá ń bọ̀ tààpè ní kéfàtà fàdùrùkọ̀tà tó ní èyàn ti fẹ́ rí àlùkọ̀ká ní ha tó jẹ́ pé a ń bẹ níbi àkọlé kéfàtà kọrọ olùkọ̀ká bóò lè ní ó sì máa ka àlùkọ̀ká ní kẹrì pàpà tí ó fi lè gbà ládá tí àfáà ti bá wa sí fún sọ́ọ̀nì méjì pé òun náà ka àdábòlè kọ̀ọ̀rì jíyá هناك آداب داخلية àwọn ẹ̀kọ́ tí yẹn máa ń ní tó jẹ́ ẹ̀kọ́ títà bí iṣẹ́ ẹ̀kọ́ tinú ọkàn àti èyí tó ipọ́ jẹ́ ẹ̀kọ́ tinú ọkàn fún Al-Qur'an ó pín sọ́nà méjì báyẹn nígbà tí a sì ti ṣàlàyé nípa àwọn ẹ̀kọ́ títà ìyẹn ti pé òun bẹ níta ohun tá a fẹ́ kí kíyèsí náà kàn nínú rẹ̀ a ṣàlàyé fún wa pé ẹni tí ó bá fẹ́ máa ka Al-Qur'an afẹ́jọ́ jẹ́ nìkan tí pé yọ́ máa ka lọ́pọ̀lọpọ̀ àṣìṣẹ́jọ́ sì jẹ́ ní tí ó lálùwàlá bẹ́ẹ̀ láṣìṣẹ́jọ́ jẹ́ pé ààyè tó mọ́ ni kó ti máa ka Qur'an pàpà jùlọ kọjá mọ́sálásí bákan náà a ní pọ́ màdá púpọ̀ tó rẹ ni bẹ́ẹ̀ tó bá lè dojúkọ kíblà a sì ní rẹ ni bẹ́ẹ̀ ọ̀dà tó bá lè ronú tó tó máa ka ọ̀rọ̀ ọlọ́run tó bá lè fọnu kóńtọ̀ wọn wá sọ lọ́dọ̀ ọlọ́wọ́n ọba níbi àlùkùrán bákan náà a ní kóńtọ̀ wọn máa fi bísímìlá tó bá fẹ́ bẹ̀rẹ̀ gbogbo sóòrọ̀ lẹ́yìn sóòrọ̀ tó ta ọba nìkan a sì ní kóńtọ̀ wọn máa kà á ní títẹ̀lera wọn ìgbẹ́ni pé bí bá ti ń ka àyà kan kó sinmi kó tó gbé àyà míì kó má máa jìn papọ̀ mọ́ra wọn gẹ́gẹ́ bọ́lá wọn bá ṣe wí pé wọ́rọ́ tẹ̀lé Al-Qur'ana tartila tẹ̀lé bákan náà a nínú ẹ̀kọ́ òun náà nípa ẹni tó bá fẹ́ ka alukur'an kó jẹ́ pé yóò máa kà á bí wọ́n ṣe kọ́ sínú mashaf òun ni kó sì máa kà á tẹ̀léra wọn ìyẹn ni pé lẹ́yìn bákọ́rọ̀ ali muran lẹ́yìn ali muran suwatu nisa lẹ́yìn suwatu nisa suwatu maida lẹ́yìn maida ni'am tí ó fi dé parí bẹ́ẹ̀ ni kó sì máa kà á kó máa kà á ní àtòríkòdìjẹ bákan náà a nínú ẹ̀kọ́ òun náà ni pé tí bá ka alukur'an irú ẹni bẹ́ẹ̀ ó jẹ́ nìkan tí pé tó bá ti mú sóra kan ó mà dáa kó parí sóra náà kó tó di pé yóò fi alukoran lẹ̀ bákan náà a nínú ẹ̀kọ́ ẹni tí bá ń ka alukoran tí wọ́n bá sálámọ̀ sí ọ láǹfààní láti jẹ́ pé kó dáhùn sálámọ̀ yẹn ṣùgbọ́n o tó bá ti dáhùn sálámọ̀ yẹn yóò wá tún sóra áyà tí ń kà yẹn yóò tún bẹ̀rẹ̀ padà bákan náà a ní pé tíwọ́ ẹni bẹ́ẹ̀ bá ti débi àmì ìforíbalẹ̀ mẹ́ẹ̀ẹ́dógún tí ń bẹnu alukur'an tó bá débi ọ̀kan nù rẹ̀ kó foríbalẹ̀ ńbẹ̀ bákan náà nínú ẹ̀kọ́ òun náà ní pé a ní tó bá ti dé bọ̀dọ́hà fídíò fídíò mìíràn jìnnẹ́tì wà náàsì nínú súnà ni pé àwọn sóra yìí èèyàn máa ń ṣe Allahu akbar níparí sóra kọ̀ọ̀kan bákan náà a nínú ẹ̀kọ́ òun náà ni pé ọmọ àdá ẹni yóò tí ọba ka àlùkò àn kọjá pé alukuran tí ń kà yìí ó da púpọ̀ tó bá lè jẹ́ pé ń kà nínú mushaf ju pé kó máa kà ní agbárí rẹ̀ lọ torí pé kó máa wò nínú mushaf tá à ń pè ní kuran yẹn ọlọ́lá lọ́nà méjì èèyàn ń kà nínú làákàyè èèyàn sì tún wọnú tí a ju kó ṣe pé ń kà nínú ọpọlọ nìkan lọ torí pé ohun tá a bá ń fojú wò wọn ó béèrè lọ́wọ́ wa bákan náà a ṣàlàyé nípa pé ọba súnà mu nínú súnà lọ́wà kéèyàn ó sì ohun yẹn dáadáa nínú alukur'an kéèyàn ó jẹ́ kó ohun rẹ̀ ọrẹ̀ wà nígbà tí bá ń ka alukur'an so tó bá jẹ́ kó ohun rẹ̀ ọrẹ̀ wà dáadáa ní máa ń ṣe kur'an ní máa ń ṣe é lọ́sọ̀ọ́ bákan náà ní kọ́mọ̀dà nígbà tí bá ń ka alukur'an kọ́ jẹ́ nìkan tó yẹ pé yóò fẹ́ ohun rẹ̀ yóò jẹ́ kí ohun òun tóbi dáadáa kọ́ má sí ohun rẹ̀ ní ohun tí ó tìrín bí ohun àwọn obìnrin rárá kọ́ má sí bẹ́ẹ̀ bákan náà nínú súnà òun náà ni pé tó bá lè máa sunkún nígbà tí ń ka alukuran yẹn látara ohun tí ń gbọ́ yín bẹ̀ tí ọba wa lè sunkún kọ́ máa sì bí ẹni tí ń sunkún nínú sunna nabi wa muhammad sallallahu alaihi wasallam lélẹ́yìí wà bákan ni ọ̀dà o ìyẹn lè ka alukuran ní jẹ́ẹ́jẹ́ tí yẹn máa jẹnu wúyẹ́wúyẹ́ yàtọ̀ sí kéèyàn máa wò ó lásán èèyàn máa jẹnu wúyẹ́wúyẹ́ tí ò ní gbóhùn òkè òun là ń pè ní pé gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí wọ́n máa ń kírun lónìí wọ́n bá di wọn kẹ panudé lásán wọn máa fọkàn bá a lọ eré ipá ni wọn ń ṣe lórí ìrún o gbogbo òun yòówù tábà kíkà àbí ti jẹnu wúyẹwúyẹ àtẹnra wa jẹni o ìhun tá à ń pè ní pé ká kírun ní jẹ́ẹ́jẹ́ òun náà ní ká kí lẹ́nu tí yóò máa jẹnu wúyẹwúyẹ kìí ṣe pẹ́ni tí pé yóò di ẹnu pàmò yóò máa fọkàn rò ó lọ ọkàn kọ́ wọn náà fi ro ìrún o a máa jẹnu wúyẹwúyẹ ìhun tó fi yàtọ̀ sí ká sókè òun náà ní pé àákẹ̀jẹ́ nìkan tó ti pé a yí ohun wa lọ́ọ̀lẹ̀ lásán ni ta ní gbóhùn sókè fún tẹ́ ìyàtọ̀ síra wọn náà nù bá a ṣe ń wí lóhùn sókè yẹn <clears throat> òun náà láà máa wí jẹ́ẹ́jẹ́ náà akálá ti bá a ṣe ń fa ohùn nígbà tá à ń gbóhùn sókè ó lè má sì fi fa ohùn bẹ́ẹ̀ nígbà tí a bá ń ké jẹ́ẹ́jẹ́ ṣùgbọ́n ká wá gbẹnu dákẹ́ rárá o àgbọ̀dọ̀ ṣe bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni wà ní tá a bá fẹ́ ka al aláǹfààní ká máa kà á jẹ́ẹ́jẹ́ ṣùgbọ́n bá a ṣe ń kà á jẹ́ẹ́jẹ́ yẹn ẹnu wọ́ máa jẹ á máa jẹnu wúyẹ́wúyẹ́ kìí ṣe pé bóyá máa wò ó lásán gbogbo ohun yòówù téèyàn bá ń wò lásán kò sí nǹkan ọ̀hún láyé tí wọ́n kọ téèyàn ní rí kà béèyàn bá rí ìwé kan tí wọ́n kọ lédè téèyàn gbọ́yé téèyàn bá ti ń wò níwò ohun kà gbogbo ẹ̀ lórí kà tónítóní tí ò sí sí kankan tí ò ní rí kà ṣùgbọ́n tó bá yẹ kó bá fẹ́ máa jẹnu wúyẹ́wúyẹ́ jẹnu wúyẹ́wúyẹ́ bẹ́ẹ̀ náà ni ó tún ṣe lè sí ló fi wá jẹ́ pé wọ̀yẹ̀ jùzú lè jáharo lè mọ̀ sódò sàhẹ̀ bẹ́ẹ̀ náà ló ti tẹ̀tọ́ kéèyàn gbóhùn òkè tọ́ba ìpé òǹgbà tó lálàáfíà máa ń bẹ fún pàápàá jùlọ ẹni ọba fẹ́ hàlù Qur'an kọ́ jẹ́ nìkan tó yẹ pé yóò gbóhùn sókè ní kí mọ́ lè tẹ̀jú wí dé lẹ́hẹ́z inú kéèyàn fi jẹ́ pé ohun tó jẹ́ kó gbóhùn òkè ni pé kí yíṣu rẹ̀ ó lè bá a dúró dáadáa àwọn olè yẹ ìlú yóò kéde lè wọ̀sán náà tàbí kéèyàn jẹ́ nìkan tó yẹ pé ẹni tí ń tó gbé tàbí òun lẹ́yìn tó gbé ni kó lè bá a lé tó gbé lọ ògbé tí ń ta yẹn ọba gbóhùn òkè ògbé tí ń ta yẹn ọ lọ aó sí mùsùlùmáàtì náà tàbí ẹ̀ bá wà ní àkójọ àwọn èèyàn tó yẹ pé àwọn èèyàn wulẹ̀ tí ń gbóhùn sókè tí wọ́n ti ń pariwo tẹ́lẹ̀ òun náà wá ọ̀ra ẹyin òun tiẹ̀ náà sókè èyí tó yẹ pé yóò máa gbọ́ dáadáa òun lọ́ dáa jù torí pé yóò jẹ́ kéèyàn ọmọ ohun téèyàn ń kà ṣe ka èèyàn yóò sì sì máa hàn lọ ṣùgbọ́n lẹ́nu mo tá máa tẹ̀síwájú òun náà ni àdáàbòlù kọlibíjà àtúnáyìkẹ́rọ àwọn ẹ̀kọ́ tí ń tó ta fẹ́jọ́ wà nù ọkàn lásìkò ìgbà tí yẹn bá ń ka àlùkùránì lọ́wọ́ alákọ̀ọ́kọ́ àléyé ń yẹtìlóhu ìtàdàbòrò wọ̀tọ̀fọ̀hùn ẹni tí bá ń ka àlùkùránì afẹ́jọ́ kọ́ máa ka àlùkùránì lẹ́ni tó ṣe pé yọ́ọ́ máa kà á lẹ́ni tí ń ṣe pẹ́pẹ́ fúrú fọ́lọ́hún yọ́ọ́ máa kà á lẹ́ni tí ń bẹ̀rù ọlọ́run ọba ń bẹ̀ yọ́ọ́ máa kà á lẹ́ni tó ṣe pé ó fẹ́ gbọ́ àgbọ́yé ohun tọ́lọ́run ọba ń sọ yẹn torí pọ́lọ́run ọba ní pé kí táàbọ̀ ni ẹ̀rí tíra yìí ti ṣe àlùkùránì anzalnahu ilayk a sọ kalẹ̀ fún ìyá nẹ́bí ni ò mubarakun àìsí ní tíra ìbùkún lè yẹ dàbárò àyàtì tó ń kéèyàn lè bá ronú sí àwọn àyà rẹ̀ lé o wọ́n lè yẹ tàdákàrọ̀ ulul albab bákan náà káwọn ńlá káyé yẹn kí wọ́n sì lè bá jẹ́nìkan tó yẹ pé wọ́n ronú jinlẹ̀ sí i fàyínà tàdábòrò wà lè mọ̀sùlùmí náà lè kẹrọ à ìwọ̀n tí agbàlérò bí kéèyàn máa ka Al-Qur'an òun náà ni kí o lè máa ronú sí ohun tí ń kà yẹn wọ̀yá ń bá gidi tá a lè kòrán á yẹ ń dọ̀rọ̀ kí fa látọ̀fà lọ́hù bí kọ́lì kì í fi ìsọ́lẹ̀ lè kòrán ilà àfàmìhìn yóò wá da afẹ́ni tí bá ń ka lè kòrán kóhun yóò máa wòye pé á ah, ah, bó lọ bá aláàánú ọba oníkẹ́ ló sì jẹ́ nìkan tó wá jẹ́ pé ó bá àwọn ẹ̀dá rẹ̀ sọ̀rọ̀ ìyá àwọn ọmọ ẹ̀dá ènìyàn pẹ̀lú ahọ́n rẹ̀ lẹ́ni tó ṣe pé ohun rẹ̀ iná ẹ̀ jẹ́ àkọọ́lẹ̀ tí a wà sí kà yìí kéèyàn máa ronú pẹ̀lú ẹ̀ wọ́n yà anna ma yakrahu laysa min kalam li bashar bákan náà kéèyàn jẹ́ nìkan tí ọmọ pé ohun tí kìí ṣe ọ̀rọ̀ kan náà ọ̀rọ̀ ọmọ ènìyàn ò ọ̀rọ̀ ọba ni wọ́yá ń bá gíláhù bẹ́ẹ̀ nìkan tó yẹ pé yóò máa sí àyà kọ̀ọ̀kan kọ́ máa kílíà sóhun dáadáa wẹ̀yẹ̀tàfà hàmùdá àlèkà kóhun sì máa gbọ́yé fáìdà tálà qawlahu ta'ala nígbà tí wọ́n níbẹ̀ bá ka àwọn ọlọ́run bá pé khalaqa samawati wal ard lápèjúwe pé ọlọ́run bá dá wọn sẹ́nu àti ilẹ̀ pẹ̀lú yá lámọ́ àdọ́mọ́ta kí wọ́n níbẹ̀ kọ́ ya mọ bí ọlọ́run bá náà ṣe tóbi tó ọ̀yẹ̀ntẹ́mọ̀fẹ́ qudratahu fi kulli ma yara bákan náà ó sì jẹ́ nìkan tí pé yóò máa wo agbára ọlọ́run ọba pẹ̀lú gbogbo nǹkan tí ń rí yẹn wá ìdá tálà qawlahu ta'ala masalan tọ́ba tó káyà mí tọ́lọ́wọ́n bá sọ báyìí pé afara aitum ma tumnun wípé ẹ wá wòye sí ni ìhun tó ṣe pé ẹ̀yin náà ń fojú rí báyìí tá a ṣe ní dẹ̀ra fún yín irú ẹni bẹ́ẹ̀ fáyẹ̀ tàfákà òfin lọ́tùfà mutashabiha li ajza kóhun ní owó gẹ́gẹ́ bọ́lọ́wọ́n bọ́ láti jẹ́ pé kó bí ọlọ́run bá ti dá ọmọ ẹ̀dẹ́ nẹ̀ láti bí omi lọ́gbọ́lọ́gbọ́ tó sì jẹ́ nìkan tí epo wá padà tó lóríkè lóríkè lóríkè lóríkè tọ́lọ́run bá yọ orí ń tó yọ apá ń tó yọ ẹsẹ̀ ń tó yọ ikùn ń bẹ̀ táwa padà di ọmọ ẹ̀dẹ́ ènìyàn lónìí nínú nǹkan fẹ́ jẹ́ ká máa ronú sí ni bákan náà wọ́n fẹ́ jẹ́ nìkan tí pé wàlìyàtàkọ́lá ànmọ́wánà ìfàhàm ká jìnà sí àwọn àgbọ́yé burúkú kan tí ò yẹ ká ní èyí tó pé ṣàìtọ́nù máa ń gbé sí ẹ̀mí àwọn èèyàn nígbèkúgbè ká jìnà sí bákan náà ká máa mọ̀ pé ọ̀rọ̀ tá à ń kà yẹn ọlọ́run ọba àwa gangan lọ́lọ́run ọba bá ń bá wí bá a ṣe ń kà yẹn ní ká máa ní ládé ọkàn pé àwa lọ́lọ́run ọba ń bá wí o tá a bá débi ọ̀rọ̀ tọ́lọ́run bá ń sọ nípa ìjìyà ká gbà pé ìjìyà yẹn àwa lọ́lọ́run bá ń bá wí nígbà tá a bá ṣe àìgbọràn tá a bá débi ìkẹ́ ká gbà pé àwa náà lọ́lọ́run bá ń bá wí nígbà tá a bá débi ìkẹ́ tá a bá ṣe dáadáa á rí ìkẹ́ látọ̀dọ̀ nínú àwọn kan tó yẹ pé a gbọ́dọ̀ dì mú ni bákan náà sí kámúyá ọmọ yẹ kọ alukur'an kò la ọjọ́ mélòó tí ẹ bá fẹ́ ka alukur'an tilawatan ọjọ́ mélòó lèyìn gbọ́dọ̀ fi kà á kọ̀dí wàá datil ahadith nàbí sàádà sàn fi dhalika àwọn àdìsí wàá rọ́sọ̀dọ̀ ànábì muhammad sàádà àlọ́sọ̀dàm nínú rẹ̀ ń ṣe ọlọ́run bá sọ́ra pé ikọ̀ alukur'an fi sàdá ẹ ka alukur'an kò dìde ọjọ́ mẹ́ta ìnìsítàtà nígbà tí ẹ bá jẹ́ nìkan tí ẹ fẹ́ lágbára rẹ̀ fọ́kọ́t

ìkúrá òfin ash ẹ tún máa kà á láàrin ọjọ́ mẹ́wàá ìkúrá òfin sábà ẹ láǹfààní àti kà á láàrin ọjọ́ méje wọ̀lá àtẹ́sídẹ̀ àlàdà ẹ má jẹ́ ojú ọjọ́ méje lọ nínú ọ̀rọ̀ mi ànábì sọ báyìí pé ìkúrá lukùránì fi kulli shahrin ẹ máa rí pẹ́ nǹka lukùránì tẹ́ láàrin oṣù kan ìkúrá òfin khamsi wa ishirin ẹ máa kẹ́ nǹka láàrin ọjọ́ mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n ten five days ìkúrá òfin khamsi ashara ẹ máa rí pẹ́ nǹka láàrin ọjọ́ mẹ́ẹ̀ẹ́dógún ìkọ́rá àhó fi àṣàrọ̀ ẹ máa rí pé nǹkan láàrin ọjọ́ mẹ́wàá ìkọ́rá àhó fi sábà ẹ máa rí pé nǹkan láàrin ọjọ́ méje sáńpé lọ́sẹ̀ kan láàyè kọ́ òhò mọ́ ìyẹ̀kọ́rá òfi akọ́lùmí sára ẹni tó bá kà ní ohun tó dín ní ọjọ́ mẹ́ta àfi bí ká ní kò gbọ́n tí ń kà yé ọkọ̀ níbi tó sọ ń bí ọ̀rọ̀ míì pé ìkọ́ra àlùkùránì fi àrùbáyìn ẹ máa ka àlùkùránì láàrin ogójì ọjọ́ pàlẹ́ ìbọ̀rọ̀ tóbi hálì sáà gbogbo àwọn ọ̀rọ̀ tá a wá mú wáyìí ìhun tánàbí fẹ́ jámọ̀ náà ni pé kọ̀ǹdíṣàn ẹ̀dá kọ̀ọ̀kan ẹnì kọ̀ọ̀kan bó bá ṣe ráyè sí iná ẹni kó ṣe ka àlùkò àn ẹni tó lè kà lógójì ọjọ́ ẹni tó lè kà lójì oṣù kan ẹni tó lè kà lójì ọjọ́ mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n ẹni tó lè kà lójì ọjọ́ ogún ọjọ́ ẹni tó lè kà lọ́jọ́ mẹ́ẹ̀ẹ́dógún ẹni tó lè kà lọ́jọ́ mẹ́wàá ẹni tó lè kà lọ́jọ́ méje ẹni tó lè kà lọ́jọ́ márùn àti ẹni tó lè kà lọ́jọ́ mẹ́ta lọ́wọ́ fi wá pé ẹni tó bá kà ní ohun tó di lọ́jọ́ mẹ́ta àfi bíi káníkọ̀ gbọ̀n òkú ń kàyé láàfin láyé zidà ní àrùbáyín náà yàwó màn ṣùgbọ́n o a gbọ́dọ̀ máa ka alukuran ní pé pé láàrin ogójì ọjọ́ àti ìwà parí alukuran kẹtàn àfi bí kálàwà kọ́ ni wọ́n bá wí iná ìlélẹ́ ìfẹ́ jẹ́ ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí ní ka alukuran tó sì jẹ́ pé wọ́n ṣàlàyé pé alukuran ní kíkà yìí ni a gbọ́dọ̀ jẹ́ ó lé lógójì ọjọ́ táàfin kàákan láti bẹ̀rẹ̀ lópin ìyẹn ni pé bọ́ ìyówó ọyọ̀lẹ́ tó kò gbọ́dọ̀ tayọ tọ́wọ́ ipá fa ìbámọ̀ pé àwọn kan tún bẹ ni pàápàá jùlọ lórílẹ̀‐èdè nàìjíríà pàápàá jùlọ tí wọ́n jẹ́ yorùbá láàrin ọdún kan tí wọ́n tiẹ̀ nígbéyàwó rárá ó lè má láǹfààní àti ìtẹ̀lé yìí ṣùgbọ́n ohun tó jẹ́ kó wọ́n sọ bẹ́ẹ̀ náà ni pé ọ̀rọ̀ tó tọ́ ọjọ́ tó tọ́ pọ̀ jù tọ́wọ́ látọ̀dọ̀ ànábì muhammad sallallahu alayhi wa sallam òun náà lógójì ọjọ́ pé iqra al-Qur'an fi arba'in ẹ máa ka al-Qur'an fún odidi ogójì ọjọ́ ọ̀láyà kìlọ̀ àṣàlásàtà yà

ويجعل له وردا يوميا بحيث لا يقرأه في أقل من ثلاثة أيام wọ́n ní wẹ́ẹ́ níbẹ̀ yóò dà fún wọn kó wọn máa parẹ́ alukuran tiẹ̀ láàrin ọjọ́ mẹ́ta ni kó máa fi parí ẹ̀ pẹ̀lú orí tọ́nà bá ti sekun tó ti wulẹ̀ ha sórí láyé zidane arúgbáyìn náà yàwó irú ẹni bẹ́ẹ̀ tọ́ba wa jẹ́ pé bóyá ó tiẹ̀ wá bí sí i láàrin ogójì ọjọ́ ọ̀gbọ́dọ̀ má máa parí ẹ̀ wàá mọ̀ ìdá kan náà yá fadùbà àtọ̀hún dandan yìí fa ṣùgbọ́n tó ń apá kan bẹ́ẹ̀ yàtọ̀ sí Johannani kò ha dáadáa falẹ̀ àwòlà an yaqra hadal lẹ́dí láyà fàdùhù mọ́tùkẹ́nán wọ̀nyọ̀hìn ìdòhù yóò wá da irú ẹni bẹ́ẹ̀ èyí tí ò tí ha yìí kọ́ máa rí fóun kà dáadáa ó sì máa sà kọ́ máa tún kà kọ́ máa tún para èyí tí ò tí ha yẹn torí ìgbà tó bá ra ilé bẹ́ẹ̀ ó lè bá rọrùn fún un láti rí ha dáadáa wàhákàdà kó ló máa ń yá fàdù ṣe amínàlẹ̀ kòrán jùzán àwọn akpà bẹ́ẹ̀ náà ni ó ti máa bẹ fún gbogbo ẹni yóò tó bá hàn kankan náà lò jùzù kan ló lọ́ha ní sáǹpé ní twenty pages tàbójú bẹ́ẹ̀ lọ wọ̀yá àfàdù bá àtọ̀hú hilton mutstenan ọwọ́ àwọn bìkan dáadáa wọ̀ bá àdọ̀hú gẹ́rù mutsten àwọn bìkan kọ̀ háwọn dáadáa falẹ̀ àwòlá mọ̀rọ̀já àti wọ̀kìrọ̀ àti gẹ́rù mutsten èyí tí ọba ha dáadáa yẹn òun gẹ́ni kọ́ máa ṣe mọ̀rọ̀já kọ́ máa ṣe láwà rẹ̀ dáadáa ó lè ba ọ̀rọ̀ ọlọ́run àmọ́ man hafiza bá àdọ̀hú jùzù hàn àwọn àkùtàwà àkọ́lù ṣùgbọ́n ni yóò tọ́ bá há díẹ̀ ń bẹ́ẹ̀ jùzù kan lọ́wọ́ ni tàbójú bẹ́ẹ̀ lọ tàbí òtí ẹ̀tọ́ júzù kan ọ̀nà sí yahoo irú ẹni bẹ́ẹ̀ wá ti gba ọ̀padà gbàgbé ẹ̀ ọ̀wájúbà àléhìn àyìn ọ̀hìn ìdá irú ẹni bẹ́ẹ̀ ọ̀ràn èèyàn ní okó tún ká o ọ̀yọ̀rọ̀ jẹun láti ẹ̀nà sí yahoo kó sì lọ́ọ́ ṣe mọ̀rọ́jà yìí tó ti gbàgbé yẹn yánà ní síyánà lùkùránì kúlá torí kéèyàn gbàgbé àlùkùránì pátápátá yìí àwòbá àdọ̀hù tàbápá kan rẹ̀ kẹ̀bí rọ̀tún mí ń dàbá ulẹ̀má lọ́dọ̀ apá kan náà àwọn olùmọ̀ gẹ́gẹ́ bá níbi Muhammad sallallahu alaihi wasallam sọ báyìí pé ó rí dọ́tí alayya dunubu ummati wọ́n fi ẹ̀ṣẹ̀ àwọn ọmọlẹ́yìn mi wọ́n fi hàn mí falam ara damban ní ìwárí ẹ̀ṣẹ̀ kan tó tó àádọ́mọ mi sóra sí min al-Qur'an tó tó ẹ̀ṣẹ̀ súra kan nínú al-Qur'an aw tàbí àyà kan òtí ẹ̀hà rajulun tó ṣe pé wọ́n jẹ́ kí arákùnrin kí wọ́n ha torí ha tó mọ̀nà sí yàhà ọ wá padà gbàgbé àyà náà tàbí sùúrọ̀ náà ẹ̀ṣẹ̀ yẹn ló tóbi jù nínú àwọn ẹ̀ṣẹ̀ tí wọ́n fi hàn ní nínú àwọn ọmọlẹ́yìn ni fàhálà àwa mílí mùsùlùmí eléyìí ọmọ abẹ fún gbogbo àwọn tó jẹ́ gbogbo mùsùlùmí alladina hafidu báyọ̀dọ̀ súwárì fìlìmọ̀dáàrì àwọn tí wọ́n há díẹ̀ nínú àwọn sóra nílé ẹ̀kọ́ ọ̀nà ṣúhà wọ́n wá ti gbàgbé rẹ̀ à ń yẹ kìlọ̀ òhà kí wọ́n ya máa lọ́ọ́ kà padà wọ̀yà fàdúhà kí wọ́n sì rí fáwọn há o ìyá nílẹ̀ ìyá nílẹ̀ kò hàn haram torí kéèyàn máa gbàgbé alukoran ìwọlé o amọ̀lẹ̀kẹ̀rọ à ọ̀lẹ̀mọ̀ndùbà ṣùgbọ́n ká máa kà ká máa kà lákàtúnkà nínú nǹkan tí wọ́n ṣe ní súnà fún wa ni eléyìí ni ẹ̀kọ́ èyí tí a ti ń kọ́ látọ̀dọ̀ àfáà wa yìí tó yẹ pé ṣe fi ń ṣe wá lójú kòkòrò láti gbọ́ pé ká máa ka alukoran orí tí ń bẹ́ ń bi pé ká máa ka alukoran nínú orí rẹ̀ náà ni pé bí ẹ̀ ṣe ń ka alukoran sí lèyìn súnmọ́ ọlọ́run ọba sí bí ẹ ṣe ń ka alukuran sí bí ẹ bá ṣe ń ka alukuran ilé ló ń tọ̀ ń súnmọ́ ọlọ́run ọba sí ní ti ṣe ń jìnà sí èṣù sí bí ẹ bá ti wá jẹ́ nìkan sí kékeré ka alukuran bẹ́ẹ̀ ni ṣe ń súnmọ́ èṣù sí ní ti ń jìnà sọ́lọ́run ọba sí eléyìí ni àgbọ́yé ta gbọ́dọ̀ gbọ́yé ló fi fà á tó fi jẹ́ pé wọ́n fi ṣe ìrun lọ́rùn ẹ̀yàn fún wa ìrun wákàtí márààrún yẹn lásìkò gbàtà bá ń ka alukuran lọ́wọ́ lórí rẹ̀ yẹn asúnmọ́lọ́wọ́n ọba wa pẹ́kípẹ́kí abẹ́lọ́hùn kọ́lọ́hùn bọ́ba àdékíọ́lá ó ti ká wà náà tí wọ́n máa súnmọ́ lọ́wọ́n ọba lóòrèkóòrè àti nígbàkúùgbà ha mélòó ẹni tó gbé àlùkùrán lọ́wọ́ ẹni pẹ́ tó fẹ́ máa há àlùkùrán àwọn òsìtì kan wá rí o fi àfọ́ọ́dẹ́lẹ̀ Bukhari من حديث عثمان بن عفان رضي الله عنه Nabi النبي صلى الله عليه وسلم قال إن رجع فأبخاري بوا pẹ̀lú sánẹ́dì rẹ̀ tó rí lọ́dọ̀ Usman ọmọ àfáàn ó sọ pé ó ń ṣe ọlọ́run sọ báyìí pé ẹni tó lóore jù nínú yín man ta'allama al-Qur'ana wa 'allamahu òun náà lẹ́ni tó kọ́ ìmọ̀ al-Qur'an kọ̀ fi ń kọ́ àwọn èèyàn òun ló lóore jù nínú wa Muhammad sallallahu yẹni pé ẹni tó bá ń bá ń ká tó ṣe pé sóhun lọ́dọ̀ ìjọba ni kọ́ fóun lòun lóore jù jùlọ nígbà tàbí àwọn ìyàwó rẹ̀ òun ló lóore jù nínú àwọn èèyàn lórílẹ̀ àná Anas ọ̀dà làánú kọ́lá kọ́lá ọ̀sọ̀rọ̀ sọ́dám látọ̀dọ̀ Anas ọ̀sọ̀kún sí ọlọ́run bá sọ báyìí pé inna Allaha azza wa jalla ahlina minan nas ọlọ́run bá ní ẹ̀ máa ní àwọn ará ilé nínú àwọn èèyàn ànábì ń wíbẹ̀ fáwọn sàádé pé ọlọ́run bá ní ẹ̀ máa láwọn ará ilé nínú àwọn èèyàn sọ báyìí pé ahlul Qur'an òun náà làwọn tó ṣe pé wọ́n bá máa ń há alukur'an o torí pa àfàṣàtà alukur'an hafa zọ́tì alukur'an lè àmìlí nàbí هم أولياء الله المختصون به اختصاص على الإنسان àwọn yẹn ni àwọn tó yẹ kó wọ́n há Al-Qur'an wọ́n sì fi ṣiṣẹ́ àwọn lọ́ọ̀rẹ́ ayọ̀ ọlọ́run ọlọ́run bá ṣà wọ́n lẹ́ṣà ó sì ṣà wọ́n lẹ́ṣà nínú àwọn èèyàn walaysa min lẹ́ńtẹ́ pé ọkẹ́ àwọn aráàfin rẹ̀ lásán ṣùgbọ́n kò mú un sí bẹ́ńbẹ́ kò mú un sẹ́ ṣùgbọ́n ẹni tó kọ́ ha ìsì mú un lò òun náà ni ahlul Qur'an hum ahlul Qur'an wa khassatuh gẹ́gẹ́ bá nẹbi ṣe wí pé àwọn yìí ni àwọn aráalé ọlọ́run ọba o wọ́n sì jẹ́ ẹni ẹ̀sà ọlọ́run ọlọ́run ọba sà wọ́n lẹ́sà ẹni ọba jí pé olùhálù Qur'an ni ìsì ń lò àwọn ni ọlọ́run ọba mú nínú àwọn aráalé rẹ̀ nífi túmọ̀ sí pé gbogbo ìgbà yóò tẹ́ bá ti rí ẹni tó hálù Qur'an tí sì ń lo ohun tí ń bẹ́ńbẹ́ Ara ilé kan náà àwọn ará ilé ọlọ́run ni ṣùgbọ́n ni wọ́n bá ha tọ́wá jẹ́ pé ohun tọ́ha yẹn ìdàkejì rẹ̀ ní í ṣe kò sí náà àwọn ará ilé ọlọ́run látọ̀dọ̀ abúlé ibn Umar ọlọ́nkọ́ bá yẹn tí bàbá àtọmọ olùsọ ọlọ́run bá sọ báyìí pé yòókọ́ lórí sọ ìbílẹ̀ Qur'an wọ́n máa sọ fún ẹni tọ́ha lò Qur'an níjọ gbé dàlùkì yàmọ̀ báyìí pé iqra máa kà á wàdùtẹ́kì máa jẹ́ nìkan tó yẹ kó máa wí wọ̀rọ̀ tẹ̀lé máa tó tẹ̀lé ra wọn kámọ̀ fún tàṣẹ yorùbá tìlù fi dúnìyà gẹ́gẹ́ bó ṣe máa ń tu àlùkùránì tẹ̀lera wọn gbà tó wà láyé fàyínà mọ̀nsílẹ́tẹ̀kà ń da ààfin ààyè tí ń kẹ́kẹ́rọ̀ wò ha ààyè tó dé sí lálùjánnà òun náà ni ààyà tó ọ̀gá tó rétí ohun tó fẹ́ kà mọ́ ìdẹ̀nibi tó dé sí látara orin tí ń bẹ fún ẹni tí bá gbé àlùkùránì lọ́wọ́ tó ti ń kà yẹn ń bagilẹ̀ hamilu quran à ń yọra fún lẹ́yìn lèyí sànà ìmọ̀ ẹni tó bá fẹ́ máa hà irú ẹni bẹ́ẹ̀ yóò da kọ́ mọ òru tí ẹ o nígbà táwọn yẹn bá sùn tán àmọ́ ń jí lóru téèyàn máa tìláwà téèyàn máa ṣe mọ̀rọ́jà obìnrin àárín ìdánẹ́sọ ọ̀fọ̀tò ó sì mọ ọ̀sán rẹ̀ nígbà táwọn yẹn bá jẹ́ nìkan tó yẹ pé wọ́n bá ń jẹun kó wọn máa fi gbàwẹ̀ o ọ̀bí hosnihi ìdánẹ́sọ yẹfùwàhùn ó jẹ́ nìkan tó yẹ pé mo ti ń kà yẹn mo ti ń gbẹ́ pẹ̀lú mo ti ń kà kó máa banújẹ́ pẹ̀lú ẹ̀ nígbà táwọn yẹn bá ń dunnú tí wọ́n ń dunnú tí wọ́n ń yọ̀pọ̀ rà òbíbòká ihe ìdànà sí ẹ̀dà àkó bákan náà kẹ́kùn ọmọ wá nígbà tí àwọn èèyàn bá ń rẹ́rìn wàbí sọ́mùtì ihe ìdànà sí ẹ̀kọ́dọ̀ irú ẹni bẹ́ẹ̀ kọ́ máa dákẹ́ jẹ́jẹ́ nígbà tí àwọn èèyàn bá ń pariwo wàbí kòṣó ihe ìdànà sí ẹ̀kọ́dọ̀ bákan náà kọ́ máa ṣe pẹ́pẹ́ fóró nígbà tí àwọn èèyàn bá ti jẹ́ nìkan tó pé wọn ní àkàkún wọn pa sófo kó lọ́dọ̀ ọlọ́run wàlá yánbagí ayẹ̀kọ́ nàìjíríà fìyàn wàlá gọ̀ọ́fílàn wàlá tọ̀kọ́ọ̀bà wala hadida irú ẹni tó bá fẹ́ hàlùkùrán tí hàlùkùrán tó gbé hàlùkùrán lọ́wọ́ irú ẹni bẹ́ẹ̀ ó gbọ́dọ̀ jẹ́ nìkan tí pé yóò jẹ́ èèyàn lásán tí ó kẹ̀sí rè ní èèyàn lásán kò sì gbọ́dọ̀ jẹ́ ẹni tí pé yóò jẹ́ afọ́kùn gbé mu bẹ́ẹ̀ ni ó gbọ́dọ̀ jẹ́ nìkan tí pé yóò máa bínú púpọ̀ tàbá ìwo rẹ̀ ó lo òkè tí ó máa lo òkè gbogbo ògbà tàbí yóò tiẹ̀ wá jẹ́ nìkan tí pé kì í báwọn èèyàn ṣe rárá o ẹni tó ṣe pé ó gbé islam bí ẹni tó gbé àṣà islam lọ́wọ́ ni ò láyé ń bagi à ń yẹ lọ́wọ́ o máa mọ̀ ń yẹ lọ́wọ́ irú ẹni bẹ́ẹ̀ kò gbọ́dọ̀ jẹ́ nìkan tó yẹ pé yóò máa sá fún ìsìn ọlọ́run gẹ́gẹ́ báwọn yẹn ti ń sá wàlá yẹsùn o máa mọ̀ ń yẹsùn o irú ẹni bẹ́ẹ̀ kò gbọ́dọ̀ máa gbàgbé gẹ́gẹ́ báwọn yẹn ti máa ń gbàgbé wàlá yẹlẹ̀ o máa mọ̀ ń yẹlẹ̀ o irú ẹni bẹ́ẹ̀ kò gbọ́dọ̀ máa ṣeré gẹ́gẹ́ báwọn yẹn ti ń ṣeré tàǹdínmọ̀lélẹ́hìn tàhálà láti jẹ́ pé kó fi gbé ọ̀rọ̀ ọlọ́run bá kó fi gbé tóbi ọ̀làyé ń bá gánjà kó ní láwùí ilà ahadin àjà irú ẹni bẹ́ẹ̀ kò ní da ó jẹ́ pé irú ẹni bẹ́ẹ̀ yóò máa wá lọ sọ́dọ̀ àwọn tó ti pé wọn ò ní bùkátà kankan báyìí yẹn ń bá gánjà kó ní hawa hijimnas ilé yìí bí kò sí pé bóyá àwọn èèyàn ni kí wọ́n máa ní bùkátà sí wọ́n máa wá dọ̀rẹ́ gbogbo wa àádìí yíyá lè tún mọ̀sálíyà lè hàmìlì kò hàn eléyìí ni àwòrán tá a gbé wá fún gbogbo ẹni yóò tó bá fẹ́ jẹ́ nìkan tí ó fẹ́ máa lo alukoran tó gbé alukoran lọ́wọ́ kó òun fẹ́ ha òun fẹ́ máa lo iná àrọ́jà lè jẹ̀nà tìrọ ẹni bẹ́ẹ̀ bá dé fẹ́ láti wà lùjẹ́nà o àmọ́ ìdá kánẹ mọ̀sùlù min hamlẹ̀ alukoran dúníyà wọlé àmúwà wọ́n dá pé èròǹgbà rẹ̀ ni pé bóun ti gbọ́n ọmọ alukoran ilé ayé lòun fi ń wá àti dúkìá àtọrọ ilé ayé wọ̀tánà iná tàbí káwọn èèyàn lè máa yín òun wọ̀tẹ́dà àfikìrà àti kóhun ó lè jẹ́ nìkan tó yẹ pé kíkà rẹ̀ kóhun ó lè bá tí ó máa fi dáadáa dálẹ̀ fáwọn èèyàn mọ́ lámúyá dànàbí ìlà fún tọ́lọ́wọ́n bọ̀ ìyọnu sí tí ò yọnu sí ní ṣe náà irú bẹ́ẹ̀ iná ní ń pèpè iná ní ń pèpè wa Muhammad sallallahu alaihi wa sọ báyìí pé nẹ́ẹ̀sì yóò nínú àwọn ẹni ó kúkú ṣẹ̀yídí fa ó ti yàbé wọ́n wá gbé dọ́dọ̀ ọlọ́run ọba fa àrọ́fà hù ní ìmá òun náà wá mọ ìdẹ̀ra tọ́lọ́run ọba ti fóun fa àrọ́fà hà so wọ́n fi mọ̀ òun náà sì mọ̀ kọ́ọ̀d ọwọ́ sọ báyìí pé wọ́n sọ báyìí fún pé má àmì ń tàfi hà kí ló ṣe ń lé ayé kọ́ọ̀d arákùnrin wá sọ báyìí pé kọ́ọ̀d tàbí fi kà hàtà ètò mo jagun torí ọ̀rẹ́ ọlọ́run ọba ni mo jà fẹ́sìn tí wọ́n fi pa mí nípa àṣẹ قال اللهم بوما سوبايك كذبت وقران يو ولكنك قاتلت ليقال جري wọn tó fi ń bá àwọn èèyàn jà lójú ogun náà ni pé kí wọn lè sọ pé jagunjagun ni ọmọ yẹn dá lọ́gbẹ́ pápádíkè wọn sì ti wí bẹ́ẹ̀ o tó mọ àwọn mẹ́wàá bíi wọn sì pa aláṣẹ ẹ̀fọ́sùn ìbá aláwájú yìí àtà olùkìyàfin náà wọn wàá dojú ẹ̀fọ́ iná tí tí ó fi wọ ní ọlọ́run ọlọ́run làwọn bẹ́ẹ̀ o wọ́n jùlọ ní kẹta alámọ̀lẹ́ ẹ̀lìmọ̀ àwọn àlámà ọkọ ìmọ̀ nípa ìmọ̀ ó si fi mọ àwọn èèyàn wọ̀kọ́rọ̀ alukur'an O si ka An. wọ̀ waya si sí ìlúkọ̀rọ̀ rọ́jòló jámọ́ An. arákùnrin kan tó si pe o kó jọ fa ti yàgbé wọ́n si fa fa sọ mọ ìdẹ̀ra tọ́lọ́wọ́n òun sọ fún báyìí pé fama kí ló ṣe lórílẹ̀ ayé kí ló ṣe nípa yẹn قال أصبعي كي تعلمت العلم وعلمته وعل... تعلمت العلم وعلمتها وعلمته mo kọ́ ìmọ̀ alukur'an ni mo sì fi kọ́ àwọn èèyàn wa qara'tu fika alukur'an èyí ọlọ́run mo kọ́ mo sì ka alukur'an torí tiẹ̀ báyìí lọ́lọ́run bó sì sọ pé kadhabta òpùrọ́ ni ọ́ walakinnaka ta'allamta al-ilma ṣùgbọ́n ohun tó torí ẹ̀kọ́ ìmọ̀ lé lórí li yuqalu alimun kí wọ́n lè bá a pẹ̀lú ní mímọ̀ ni ò wa qara'ta ó sì ń ka àlùkùránì láyé ìkọlù hùwà kọ̀ọ̀rì torí kí wọ́n lè bá a sọ pé olùka kùránì nìyẹn ò fakọ́dí kí wọ́n sì ti wí bẹ́ẹ̀ fún ọ láyé tó mọ̀ ó mẹ́rọ bíi wọ́n wá pa òun náà láti ẹ̀fà sórí ìbá àlàwájú yìí láta ó lè kìyà fi nà tí tí wọ́n fi dojú òun náà kọnu náà tí ó sì fi wọbẹ̀ ìkìlọ̀ lílé jẹ́ fún gbogbo ẹni yóò tó bá fẹ́ há àlùkùránì kó há nítorí tọlọ́hun kó má há nítorí ilé ayé ó sì má استماع للقرآن الكريم bóò láti máa gba alukoran lakọrọ wàá wàdà fàlẹ ìsìnmá olè koran mujid ọwá nípa ọlá tí ń dẹkùn kí èèyàn máa gba alukoran kọlẹ tààlà Ọlọ́run bá sọ̀rọ̀ pé wáyé dá kórè alukoran nígbà tí wọ́n bá ń ka alukoran lọ́wọ́ fọsẹmi ọhún ọlá ẹ máa tẹ́tí gbọ́ ọ wọn sí tù kẹsì dákẹ́ jẹ́jẹ́ làálà kún tó rahamu kẹlẹ bá wà nínú àwọn tí ìpín wọn kẹ anábìlá bí wọn máa sọdọ rẹ lánàá kọ lásìkò àbílẹ àwọn máa sọdọ kọlọn kọba ẹni tí wọn sọ báyìí pé kọ abdullahi bin wasu sọpá níbi sọpá ìfowópamọ́ pé ìkọ̀rọ̀ àlàyé káàlù kuran fún mi paul mo wá sọpá yìí pé àkọ̀rọ̀ wà lẹ́kà wà lẹ́kà ń zì ń kààlù kuran nìfọ́ ìwọ wọn sọ àlù kuran kalẹ̀ fún bó ní ṣe ká paul ànábì wá sọpá yìí pé fàyín ni dájúdájú èmi ànábì náà ò fi bò án àsìmá òhùnmí nǹkan ìrì èmi náà fẹ́ gbọ́ látọ̀dọ̀ ẹlòmíì tó yàtọ̀ sí mi paul báyìí ni abdullahi bin sọ pé fàkọ̀rọ̀ àtọ̀ àlẹ́ ìṣòro àtàlẹ́sà mo wá ka sọ́rọ́ sí mi sáì fún láti bẹ̀rẹ̀ fàlámà òkú sí ìdá kó lè tààlà nígbà tí mo wá débi ọ̀rọ̀ tọ́nà bá ti bá pé fàkàìfà ìdá tí ìnà min kulli ummatin bi shahidin wa ji'na bika ala ha'ula'i shahida nígbà mo débi àyà yìí ní àyà 41 ní suratu nisa Quran 441 òun náà ni pé fàkàìfà ìdá tí ìnà bóun ni ọba ṣe rí nígbà tí a bá dé min kulli ummatin tá a bá mú àwọn ìjọ kọ̀ọ̀kan wá pẹ̀lú olùjẹ́rìí wọn bi shahidin wa ji'na bika àwa amúrẹ̀ ànẹ́bì náà wàá alẹ́ àwùlá iṣẹ́ ìdá lórí àwọn ẹni yìí náà pé kí wọn náà wá jẹ́ olùjẹ́rìí fún wọn pé sí lóòótọ́ lóòótọ́ wọn sàn ọlọ́run bá láyé tí ì má wà náà ní o ànábì wa sọ báyìí pé hasbok fàyídá àyìnáhó tẹ̀dẹ̀lẹ̀fà ànábì ní pé ó ti tọ́ báyìí ní ojú ànábì wa muhammad sallallahu alaihi wa sallam ojú rẹ̀ méjèèjì ó bẹ̀rẹ̀ sí damijé bẹ̀rẹ̀ sí damijé bẹ́ẹ̀ làwọn afáàfin máa ń sàlàyé nípa pé ẹni tí bá ń ka àlùkò áàni tàbá fẹ́ yọ dákẹ́ ohun tá a máa sọ fún ni pé hasbok ó ti tó ó ti tó ọba yẹn náà wọn ẹsẹ fi ìdùnnú mọ sábàkọ mọrọ minha àwa sáǹfààní pẹ̀lú àwọn ọ̀rọ̀ tí ń bọ̀ wáyé nínú ọ̀rọ̀ tá a sọ yìí pé anẹsìmọ alukur'an kur'an karim dáwù ajẹrọ pé kéèyàn máa gbọ́ alukur'an àsọlá ń bẹ́ẹ̀ náà yẹn ni pé kéèyàn máa gbọ́ kéfẹ́ẹ̀tì kur'an kéèyàn máa gbọ́ tàbí kí wọ́n máa kálẹ́ gbé yẹn kéèyàn máa tẹ́tí gbọ́ àsọlá ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ wọ́n sọ wàá bù mí sílùkì rọ̀ àpé bí àpèjúwe kí èèyàn máa kà á náà ni ìṣéèmù náà ni tí èèyàn bá ń gbọ́ tàbí èèyàn ń gbọ́ késẹ́ẹ̀tì rẹ̀ ẹnìkan ń kà lẹ́gbẹ̀ẹ́ èèyàn ń gbọ́ tàbí wọ́n ń kà ló ń kà sínú késẹ́ẹ̀tì ni wọ́n ń gbọ́ ọlá kan náà ni pẹ̀lú kí èèyàn máa kà á àdánwò ìdàntà ìdàntà mí náà lè kéré á nínú ẹ̀kọ́ tó ni pé tí èèyàn bá parí kíkà pọ̀ án ọ̀sàmà àti gbígbọ́ rẹ̀ kíkà rẹ̀ tàbí gbígbọ́ rẹ̀ láàyè strength and tẹ̀kọ́ kò sínú májẹ̀mú kí sọ pé sọ́dọ̀ kọ̀ lọ́ọ̀hùn làwọn èèyàn kò sínú májẹ̀mú bẹ́ẹ̀ aṣọ kó sọ́dọ̀ kọ lọ́wọ́ làwọn kò sínú bẹ́rẹ̀ wàá ní ọmọ yóò kìnnà ńlá àtẹ̀kù là ń tọrọ nǹkan ní káàkiri má sọ nǹkan kan wàá yóò kìnnà àtẹ̀kù là ó sì rọrùn ní àlè sọ lákìlẹ̀ ìsàfihàn kúlè mọ̀rọ̀ kí sí gbogbo ìgbà láàmà sọ fún sọ́dọ̀ kọ lọ́wọ́ làwọn rí sọ́dọ̀ kọ lọ́wọ́ làwọn rí sọ́dọ̀ kọ lọ́wọ́ làwọn rí èyí táwọn tá a dé bá pé sọ́dọ̀ kọ lọ́wọ́ làwọn rí òdodo lọ́rọ̀ ọlọ́run gbólóhùn yẹn bẹ́ẹ̀ ní tòótọ́ wọ́n ní ká má sọ di ìlànà torí pé a rí i pé ọ̀rọ̀ tá níbi Muhammad sallallahu alaihi wasallam sọ òun náà ni pé hasbuk لأنه لم يرد عن النبي صلى الله عليه وسلم صدق الله العظيم orúkọ wà látọ̀dọ̀ àlejò Muhammad sallallahu alaihi wasallam ká máa ṣe sadaqa Allahu alazim ipò tí ó fi jẹ́ bẹ́ẹ̀ asbuk na níbi wa Muhammad sallallahu alaihi wasallam iná ẹ̀ lórí abẹ́lọ́hùn kọ́lọ̀mbọ̀ balẹ̀kẹ́lá kó sì wá nínú àwọn tó yẹ pé yọ́ máa gbọ́ àrùn Quran Quran ó sì máa wù jẹ́ nìkẹ́ wà náà tí ó máa ka àrùn Quran àwọn kan bẹ lónìí tó ṣe pé bí wọ́n bá ń ka alukuran lẹ́gbẹ̀ẹ́ wọn kì í fẹ́ wù wọ́n gbọ́ kódà wọn ì fẹ́ kà kọ̀tàdédé rí bẹ́ẹ̀ o èṣù wọn ilé ẹ̀dọ́sìn wọn lè mọ̀ ọ̀rínù wọn òun ọ̀fẹ́ jẹ́ wọ́n gbọ́ pàápàá jùlọ ẹni tó bá tó wá ní jínù lára kò ní fẹ́ gbọ́ alukuran lára gbogbo ìgbà yóò ti gbọ́ ń gbọ́ yóò máa ní òun lani <clears throat> mo ṣàlàyé fún wa pé arákùnrin kan bẹ tó ṣe kó fẹ́ fẹ́ ìyàwó ẹlẹ́ẹ̀kejì ìyàwó ẹlẹ́ẹ̀kejì tó wá fẹ́ fẹ́ yìí àfẹ́niyí lálùjẹ̀nú la ọwọ́ kọlọ́ọ́lé wọ́kọ̀ tó wá wọ́kọ̀ lọlé wọ́n sàṣùgbà tó kàn ń plé rúkìá ó débẹ̀ báyìí ara ní ni ọba lọ fà á ọba lọ pa kéṣẹ́ sí ọkùnrin wẹ̀dẹ́ owó ìjáde tán owó ìbọ̀ ọ̀tá kí lè tó fi pa ọba tún tẹ padà àní ẹ pa ń pa òun láà máa gbọ́ ó tún ti sọ ìyàwó tún sọ fún pé àní ẹ pa ní mí la lọ́n kẹ́ni kan kó sì ti sẹ́ǹtì níṣẹ́ ní ní ọ́la ní ẹ̀ láwọn ẹ̀ bí wọ́n ti ń gbọ́ báyìí ọkẹ́ sá léwèé ìbá sálọ léwẹ̀ ọba lọ sílẹ̀kùn léwẹ̀ mọ́ra rẹ̀ wọ́n ké ibẹ̀ lọ́kọ́ ti wá òfin yìí tí ìsìnkú alùjẹ̀nu bẹ́ lára ẹni ọkẹ̀ gbé rédíò yẹn mp3 yẹn tọ́kẹ̀ wulẹ̀ wa gbé lẹ́nu ọ̀nà iléèwé máa gbọ́ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni ti ń ké ti ń ké ọwọ́ lọ pẹ̀ nípa ọmọ rúkìá wọn lọ pé wa bẹ́ẹ̀ ni ẹ̀ jáde ọ̀dàlùjẹ̀nu rẹ̀ ó ti di pé wọ́n sá ló fi sẹ́ni sí pé òun là ń jẹ ní báyìí báyìí báyìí báyìí tọ́lọ́run sá padà fi la ẹni yẹn nínú nǹkan tá a gbọ́dọ̀ máa ṣe ni ká máa lè kùrán nínú ilé yóò máa lé èsù jìnnà gẹ́gẹ́ bá nílùú Muhammad sàlá àlùfọ́lá ń gbé ọdún ṣàlàyé fún wa pé inú ilé tí wọ́n bá máa ń ka bákọ́rà ń bẹ àti alùmọ̀ràn ṣàìkọ́nà ní jíbẹ̀ láìláì ló jìnnà síbẹ̀ kétékété ni ká máa gbọ́ àlùkọ́rán ká sì máa kà nínú ilé wa yóò lè jẹ́ kí èsù ó lè máa jìnnà sínú ilé wa abẹ́lọ́hùn kọ́lọ́hùn bọ́ba àbíkẹ́ọ́lá ó sì àánú ẹnì kọ̀ọ̀kan wa ó sì fi ọ̀nà rẹ̀ mọ̀ wá ó sì já wà nínú pé kí wọ́n máa ka ọ̀rọ̀ ọlọ́run tọ́rọ̀ ọlọ́run bó sì wù ú kà lórí ẹ̀mí nínú wa ìdáni àkọ́dé ìlàkúlù kọ́lé àlá àṣàfihàn rẹ̀ lákòó ọ̀dẹ́sà ìlú mùsùlùmí nítorí dánú ìnáwó wà lórí fọ̀ọ̀rọ̀